fẹ́ràn mo máa ń sọ kíní kan fún wa wípé kó tó di pé a ṣe àgbéyẹ̀wò èyíkéyìí sinimá ní abala yìí ó gbọ́dọ̀ jẹ́ sinimá tí mo fẹ́ràn tẹ̀yin náà fẹ́ràn àwọn sinimá ọlọ́gbọ́n olóye sinimá wo wá ni àjọ fẹ́ ṣe àgbéyẹ̀wò ẹ̀ lónìí báyìí òun náà ni sinimá tí a pe àkọlé rẹ̀ ní akiri ṣure ẹ jẹ́ ká lọ wo díẹ̀ nínú sinimá yìí á padà bọ̀ láìpẹ́. eléyìí mọ̀kágbò eléyìí mọ̀kágbò tètè kọ́ bímọ là sáré tètè kọ́ bímọ yẹ. níbo lẹ ti rí àjẹtẹ̀gbẹ́ wá sílé. ayé ti mu tí eru o wọ́n ti fa tábà yẹ kù tí wọ́n fẹ́ bímọ láyé. ọmọ ọmọ mi wà. àwọn ọmọ rẹ ni gbà á fẹ́ rí ìyá yẹn nínú ilé yìí torí àlè bá gbé. as long as she's in this house mi ò fẹ́ kí ẹ mú àlejò kankan wá sínú ilé. kí ni nǹkan tó ń ṣẹlẹ̀. a ní kò sí nǹkan kan. Eh, ayé ti sí ọ ó lè ta bóyá àwọn ayé rẹ lè lójú. ọmọ akéwì olóògbé nìkan ló lè wọlé arábìnrin tó wà yìí ò lè wọlé tó bá fi wọlé báyìí á dàbí bàtà jẹwọ níbi. Ah. oyè tún jábọ́ lára mi ẹ̀dọ́gbẹ̀dá lóhùn o. mọ́yọ̀. ẹ jẹ́ bí oníṣẹ́ náà mọ̀jẹ̀ bí oníṣẹ́ o ó lójú inú láti rí nǹkan táwọn ò. ìyá mi o ẹ lẹ sí inú yín ká ẹ máa gbóhùn ẹnu. àfihàn ráńpẹ́ lórí sinimá Akirisore ó dá lójú pé ìwọ̀nba tàfihàn yìí yẹn ẹ̀gbádùn ẹ̀ àmọ́ tẹ́ ẹ bá fẹ́ wò ó lẹ́kùnrẹ́rẹ́ máa sọ pé ẹ̀yin náà ẹ lọ wo sinimá yìí ó wà lórí ìtàkùn ayélujára kẹ́ ẹ ṣe kí ni kẹ́ jẹ́ kí mo ti ẹ lérò nípa sinimá yìí àmọ́ Ògúndọlá Yínká ẹ jẹ́ kẹ́mi bẹ̀rẹ̀ àgbéyẹ̀wò sinimá tàmù sí Akirisore Fúnmi Bank Anthony ló kọ sinimá yìí òun náà ló produce ẹ̀ àmọ́ Sharafadeen Ọlábọ̀dé ló direct iṣẹ́ ẹ jẹ́ bẹ̀rẹ̀ láti ibi production wọn um, production yẹn ó neat gan because um, camera yẹn clear then the sound is on point so you know Sharafadeen Ọlábọ̀dé mo trust ẹ̀ tó bá direct movie anyways so everything is perfect when it comes to that production. Now let me start with the soundtrack ah, it's so cool it's very cool oh I love the soundtrack so that is i don't have much to say about that ìyẹn ò ní ìnáwó pọ̀ láti sọ lórí ìyẹn then ẹ jẹ́ kí wọ́n lọ sórí bọ́n ṣe bẹ̀rẹ̀ nígbà tí mo kọ́kọ́ rí first thing tó kọ́kọ́ show níbi tí Ronke Odunsanya let me even talk about the cast àwọn cast tí wọ́n lò mo like àwọn cast yẹn wọ́n wà lára àwọn favourite um, actors wa uh, lo Ibrahim Chatta Ronke Odùsọ̀yà Fúnmi Bank Anthony fúnra rẹ̀ tó ní story wọ́n lo um, Rẹ̀mí Bájú Ẹniọlá Àjàó Victoria Kọ́láwọlé Sanni Ali àti àwọn mìíràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ti ṣe pé àwọn tí wọ́n kó jọ sínú sinimá yìí ó jẹ́ kí ó make sense you know that's nine okay now the first thing ni mo sọ nípa ẹ̀ lọ́wọ́ ṣe rí first scene film yẹn nígbà tí wọ́n kọ́kọ́ ṣò first thing. um, that is Ronke Odesanya tó múra bíi tàwọn ìyá Ọ̀ṣun yìí ló mo kọ́kọ́ fi pé epic movie la fẹ́ wò but I don't actually know but it is maybe epic wọnú modern mi really get bẹ́ẹ̀ because mo rántí pé táìmù kan àti wọn lọ sábúlé lọ́lẹ́ babaláwo so I think wọ́n mu wọnú ara wọn so ó kọ́kọ́ appear so ibẹ̀ yìí ló ti kọ́kọ́ mo ti ní interest okay, kí ló dé tó appear níwájú mọ́tò báyìí and all that so ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn so ó jẹ́ kí interest yẹn high pé ha ah, what is um, real code sọ́yà kí ló wà up to láti kọ appear síwájú mọ́tò báyìí ọ̀dà ẹ jẹ́ kí n tún wá wo àwọn kí n tún wo àwọn storyline yẹn ṣẹ́rí storyline yẹn. Mm, ó lẹ́kọ̀ọ́ tó kọ́ wa àmọ́ kí n tó sọ nípa ẹ̀kọ́ tí storyline yẹn kọ́ wa ẹ jẹ́ sáré lọ sókè lọ́hùn mọ́ padà bọ̀. ẹ ǹlẹ́ o gbogbo ojú tó ń wò mí orúkọ tèmi ni omidan misola adéyanjú ẹ máa wo èrò mi my thoughts látọ̀dọ̀ omidan ọláyínká àjàní. abala sinimá tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí mo ti ṣe ń bọ̀rọ̀ lọ lẹ́ẹ̀kan wípé ká lọ sórí storyline storyline yẹn ó ṣe mí bákan bákan bákan dó ó lẹ́kọ̀ọ́ tó kọ́ wa tí mo dẹ̀ enjoy ṣé mo sọ pé kí n tó ṣe àgbéyẹ̀wò sinimá kankan lórí ètò yìí ó gbọ́dọ̀ jẹ́ sinimá tí mo fẹ́ràn ti ṣe pé mo rí nǹkan tó pọ̀ nínú ẹ̀ láti kọ́ mo rí ẹ̀kọ́ tó pọ̀ bẹ́ẹ̀ láti kọ́ ṣé storyline yẹn mú báwo làbúrò ṣe lè máa ṣe bẹ́ẹ̀ yẹn fẹ́ gbọ́n ẹ̀ àbí báwo làbúrò ṣe wọ́n ti àwọn àbúrò yẹn ti go too deep jù wọ́n kọ̀ wọ́n kọ̀ dúró wọ́n dúró gẹ́gẹ́ bí èṣù sẹ́yìn ẹ̀gbọ́n wọn ni then ṣá nígbà àwọn àbúrò bẹ́ẹ̀ láyé òde òní dóò kò sí nǹkan tí ò ń ṣẹlẹ̀ a ṣì á ní wọn because tí kò bá ṣẹlẹ̀ mo mọ̀ pé wọn ò ní fi kan story but ah, ohun táwọn àbúrò yìí ṣe ó ti pọ̀ jù fún àbúrò láti ṣe fún ẹ̀gbọ́n tó bá tẹ̀lé pé àwọn ọ̀rẹ́ àtọ̀rẹ́ a máa sọ pé ọ̀rẹ́ àtọ̀rẹ́ so mi ìfẹ́ sọ pé kò pọ̀ síbi tó pé kí ni ó ń ṣẹlẹ̀ jẹ́ tí wàá wò ó gẹ́gẹ́ bí Fúnmi Bankantoni àwọn nǹkan tó fojú nínú sinimá yìí ó ṣe fira ẹ̀ sílẹ̀ tó bẹ́ẹ̀ tó fi jẹ́ pé kò tiẹ̀ ní ìfura kankan rárá tí wọ́n fi gbà tó bẹ́ẹ̀ yẹn kò ní ìfura kankan rárá ó yẹ kóun náà tiẹ̀ fura díẹ̀ wọ́n ní ìfura lóògùn àgbà àmọ́ àwọn míì wà tó yẹ pé wọ́n máa ń gbẹ́kẹ̀lé yàn tí wọ́n kì í kọbi ara sí nǹkan torí pé tí tábà sọ nǹkan ò possible ìtumọ̀ ti pé kò tí ì ṣẹlẹ̀ sí sàkání ni aláwọn tó súnmọ́ ara dáadáa pé nǹkan ti ṣe tó yẹ pé wọn ò nífẹ̀ẹ́ wọn dá ah, ó dé lájú lè ti wọlé lè ṣẹlẹ̀ sí ẹ ó nífẹ̀ẹ́ rárá ni ìwọ tí ẹ níjó ẹ̀ṣẹ̀ ara fáwọn tí wọ́n sọ so ó possible but èmi kọ̀ tí ó yàtọ̀ pé òkè ká máa fura ká máa ṣà láti máa kíyèsára ká máa dára díyàn hundred percent torí pé nǹkan tó ṣẹlẹ̀ sí Fúnmi Bákàtúnyìn nínú fíìmù yẹn nìyẹn ó ti dára dé àwọn tó súnmọ́ jù pàápàá jùlọ lórí pé ó tiẹ̀ tún ní ìṣòro ráńpẹ́ ẹ fẹ́ mọ̀ ìṣòro tó ní àti kẹ́ lọ́wọ́ sinimá kiri ìṣòro yìí torí pé ó ní ìṣòro ráńpẹ́ ó ti jẹ́ kí ìṣòro yẹn kó take full um, total control of her ó ti gba ìṣòro yẹn láyè láti máa ṣe àkóso ìgbésí ayé ẹ̀ òun ló ṣe fi ló ṣe fún àwọn àwọn kọlọ̀rọ̀ sí èèyàn láǹfààní láti lè penetrate wọnú láìpẹ́ tó fi di pé gbogbo ohun tó ṣẹlẹ̀ nínú sinimá yìí ó ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ yẹn so the storyline ó rí lè kọ́yàn ní ẹ̀kọ́ wípé èèyàn ni wá má torí pé ẹlágbájá àbúrò mi ni kò lè ṣe mí tàmẹ̀dò ẹ̀gbọ́n mi ni kò lè ṣe mí eh, lóòótọ́ a lè sọ wípé ká máa fura bẹ́ẹ̀ yẹn débi pé à ní lè funú tánra wa àmọ́ síbẹ̀síbẹ̀ náà kọ́ wọn ni pánsá ò pánsá jáná ajá ò fura tó nílé ò fura olè ní òkò lẹ́rù lọ so the ending part i'm so happy about the ending wípé at last eh, ó ní èèyàn kan tó ṣe pé ẹnìyẹn wà so concerned about life ẹ pé ah, kí ló ṣẹlẹ̀ yìí ó kàn ṣe báyìí ó ń ṣe báyìí nǹkan kan ṣẹlẹ̀ kò ṣe kó really sọ jáde bí kò ṣe wípé ẹni yẹn náà ṣàkíyèsí pé ah, ẹni yìí ń go through nǹkan kan mú láti find out ẹni yẹn ló wá ràn án lọ́wọ́ láti jẹ́ kí ó rí ojútùú àwọn nǹkan tó ṣẹlẹ̀ nínú sinimá yìí ní ìtò túmọ̀ sí wípé táwa náà bá rí èèyàn kan kò dìgbà tí èèyàn bá wá bára pé mo ní problem ká tó mọ̀ pé ó nídìí help tá a bá rí ìṣesí èèyàn kan tó ní bá ní ìṣòro ní àyíká wa kò sí ohun tó burú ká ṣe kí ni ká wá ọ̀nà láti ràn án lọ́wọ́ kò gbogbo èèyàn kan ló ní ẹ̀mí pé ká sọ síta pé mo mà ní problem mo mà ní ìṣòro bọ́ tá a bá ti fura sí ìṣòro nínú ìgbé ayé ẹnìkan kò sí ohun tó burú ká ràn án lọ́wọ́ tó yẹ pé ta bá ràn án lọ́wọ́ nígbà tí ìṣòro yìí bá tán kò ní gbàgbé wa nínú ìwé ìtàn ihun tí sinimá yìí tó fi kọ́ wa ó pọ̀ jàǹtẹ̀ àmọ́ díẹ̀ ni mo mẹ́nu báyìí ẹ̀yin náà lọ́wọ́ sinimá Akiri Ìṣòro láti ọwọ́ Fúnmi Bankantoni ẹ jẹ́ kí n mọ ìròyìn lórí sinimá yìí ẹ tún jẹ́ kí n mọ̀ sinimá wo ni ẹ fẹ́ kájíjọ wò ká tún jọ wá sórí ètò yìí ká tún jọ gbé yẹ̀wò ní abala sinimá tí mo fẹ́ràn ó ní ìbàdàn lórí ètò ìròyìn fún ti tòní tẹ́ bá gbádùn ètò lónìí àkọ́tún ètò tá a pè ní Èròmi ní abala sinimá tí mo fẹ́ràn ó dìgbà o bye.